أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار على وقف ولم وباتي وتنكي أما بني جمعة وباينا نيا في وقف بكنا أما ولي لتوشي àmàlórí lórí wa látàrí pé ó ti rán ní mùsùlùmí olùjọ́sìn fọ́nà ọba àwọn abẹ́rẹ́ ọba sọ́nà ọ̀tàlá àlékún dúró dédé nínú ẹ̀sìn kọlọ́n kí o fi ṣàgbọ́n kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run lọ́lọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ gbogbo àwọn sọ̀hábà náà àti gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ èyàn rúsìn ọlọ́run a tún fi àsìkò yìí kí wá tó iṣẹ́ rẹ iṣẹ́ gbìyànjú pápá jùlọ nínú Ramadan tí a wà yìí kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó gbájọ́ sí fẹ́lú kọ̀ọ̀kan wa oṣù Ramadan oṣù ìjọsìn ni gbogbo àwọn oṣù táà ń lò náà oṣù ìjọsìn ni ṣùgbọ́n Ramadan àti fẹ́ kí ìjọsìn wa púpọ̀ tó tó lékún látara orí àti àwọn ìkẹ́ àti alùbáríkà àti ọlọ́wà sọ́nà àtàlá tó sínú oṣù náà ẹ̀yìn rísìn ọlọ́run ọjọ́ onítàwà yìí ní ọjọ́ kẹtàdínlógún nínú oṣù Ramadan ti ọdún yìí àwọn àfá onítàn wọ́n máa sọ pé nínú àyájọ́ òní iná nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó pàtàkì ó ní ogun bádàrà ìbánàbíjá anábíjá àwọn ogun tó pọ̀ gan ṣùgbọ́n ogun bádàrà náà làkọ́kọ́ náà sì ló nípa jù nítorí tọ́nà bá sùwánà àtàlá tí ọlọ́ni kó ṣẹlẹ̀ tó ti bọ́n ká ṣe kéré

ọlọ́run ọ̀tàkùn fàtàkùn lọ́ha láàlákùn tẹ́ṣkòrún ẹ̀yà àpáyọ ọlọ́run a ní ọjọ́ kẹtàdínlógún lóṣù Ramadan lọ́ọ̀dún kejì tánẹ́bí dégbò Madina a bá lóbi ìjọ mẹ́wàá gbẹ̀yìn yìí ohun tó wá ní ipa kan tí ó pàtàkì tó yẹ pé ní agbọ́dọ̀ mọ̀ alánibà Muhammad sallallahu alaihi wa alihi wasallam gẹ́bí al-Imam Muslim rahimahullahu ta'ala bí wọ́n ti ṣe gbáwá an kana Rasulullahi sallallahu alaihi wa alihi wasallam yajtahidu fil ashr al-awakhir ma la yajtahidu fi ghayrihi gbẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn Ramadan ní irú gbìyànjú tí è gbáró rẹ̀ láwọn ọjọ́ Ramadan a máa gbìyànjú ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan ìgbìyànjú tí ma ń ju àwọn èyí tí ń gbà lọ jẹ́wọ́n lórí mẹ́wàá lọ ti ń lọ náfílà tí ma ń yẹn ìmọ̀ ń ju ti ìtíyàn tẹ́lẹ̀ lọ ìtọrẹ anú tí wọ́n ń ṣe mẹ́wàá gbẹ̀yìn yóò ju ti àwọn ìtíṣẹ́ tẹ́lẹ̀ lọ bá ti kọ yìí nìyí eléyìí ni ṣe ti anábíwá Muhammad sallallahu alaihi wa sallam òun náà sì ni ìlànà rẹ̀ sáàmọ́ sọ ní ìlànà anẹ́bì ló dájú fàínà asúlákọ̀ọ́lẹ̀ hadith kitabullah ọ̀rọ̀ tó dájú lọ́rọ̀ náà wà khairu lè hadiyi hadiyi muhammadin sallallahu alaihi wa sallam lànà tó dájú lè lànà nabi irú lànà tánàbí wa máa fi ń báwẹ̀ òun lélé february mẹ́wàá tó parí ramadan ìgbìyànjú rẹ̀ a máa ju ìtí ń báwọ̀ tẹ́lẹ̀ lọ ìyàtọ̀ sí ṣe sí ọ̀pọ̀lọpọ̀ wa lè ní torí nígbà mẹ́wàá gbẹ̀yìn yẹn nìgbìyànjú tí wá máa wá kéré sí sáàbá ń kínú mọ́ṣáláṣí tẹ́lẹ̀ bóyá nà ń kí tàráwì sàmùsí ásámú ní mẹ́wàá gbẹ̀yìn yẹn alòfin rẹra mọ́ṣáláṣí ma fà ẹdí ma ń ka kùránì tẹ́lẹ̀ ṣètọ́nù lè kọ́tọ́ ní wọ́n dé ṣètọ́nù lókùn nínú rọ̀wọ̀dán kò mìí pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ lóòdí wọ́n ẹgbẹ́ díẹ̀ ẹlú ní ka kùránì tẹ́lẹ̀ mẹ́wàá gbẹ̀yìn ṣètọ́nù ó gbẹ̀sílẹ̀ ìgbà ẹ̀tọ́ ọ̀tá ti ìgbọ́ta bá gbọ́ súnà nẹ́bì yìí níta ń ṣe tẹ́lẹ̀ bí a péjì kùránì mẹ́ta lọ kàlùkùn tẹ́lẹ̀ ní ẹkọ́ di mẹ́rin márùn mẹ́fà ní mẹ́wàá gbẹ̀yìn pé ọ̀tọ́ ń ka jísù méjì ní di mẹ́ta mo sì ẹkọ́ rí ní ara wa nìyẹn torí pé ní mẹ́wàá gbẹ̀yìn iṣẹ́ táà ṣe ló yẹ kó tún lé kí n ká tàbá yóò bẹ̀rẹ̀ ní láti bí ọjọ́ tíìsì lábọ̀ sí on 21 nínú oṣù Ramadan ilé ẹ̀yẹn rí sí ọlọ́m nínú ìgbàwà mi tí alimam Muslim tí wọ́n gbàwà hadithi yawa Aisha radiyallahu ta'ala anha yawa Aisha náà ló bá tẹ̀kẹta sọ iwá torí pé àwọn nẹ́mọ̀ ti sí ànẹ́bì náà bá gbélé ah, ọkọ̀ mi ò ìgbìyànjú rẹ̀ tó máa ń lékún ní mẹ́wàá gbẹ̀yìn alánàbíwà Muhammad ìdá dákàlà al-ashr ìgbàtí mẹ́wàá gbẹ̀yìn bá wọlé dé ahya al ma ń yí ewu bóòlì yẹn tí ma ń yí ewu ẹ̀pẹ́ ìdàkejì pé yẹn yìnkan ní kẹ́yàn pàǹkan a ní a ní àtọwà yí ewu nítànàbí wọn fi yìí náà ní ìbáadà saskar subhanallah alhamdulillah wá foríjì ìmọ̀ sí la ilaha illallah ìmọ̀ ka alquran ìmọ̀ yanáfílà anábì ma ń yẹ òru tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn wà áyé kọ́bọ̀ ahàlá kò ní jẹ́ kó ma lórí òun nìkan in jí àwọn ará lé rẹ̀ kò ní ma lórí ọmọ pé ní àríkọ́nà àdífì pé kò mìí pàà lè sùn ara ń bẹ́ ṣùgbọ́n kọ́wọ́n lè pé látàlẹ́ sàárì ní ọmọ jíwá ní ojúmọ́ sàárì tá ń jẹ náà ń yẹ òru náà torí pé òru sí wà lásìkò sàárì pẹ̀lú mí ìdí bóyá kò tó ní jẹ́ sàárì gan àsùbá ní ọ̀sẹ̀ tí ò ní iye orúkẹ́ lọ́rùn kẹsí kejì gbọ́n ká gbìyànjú ká yìí dáadáa àníbì wá ní bámọ́ lórí tí ẹnìkan yóò jẹ àwọn ará alé rẹ̀ wàjád yóò sì gbìyànjú láti ṣèjọsìn wà ṣáádàl mẹ́ìzàr bákanáà lánàbì yóò ṣáádàl mẹ́ìzàr wíwà pé èèyàn fún járe kó lè ìyẹn torí pé ní mẹ́wàá yìí ọlọ́wà subhanahu wa ta'ala ó fi orí síbẹ̀ gan torí pé ní gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ ká ṣe ojú kòkòrò láti lè orí náà èèyàn tó wà mẹ́wàá gbẹ̀yìn tí ó sì ní àwọn ọjọ́ yòókù ó náà

sí sámà dẹ̀ndẹ̀lẹ̀ pàmá àdìrọ́ kàmá Lailatul Qadr tọ́lọ̀ bá sọ̀rọ̀ bá ó fẹ́ ká mọ̀ pàtàkì nǹkan pé àrírí àrẹ́bì gan ò mọ̀ pàtàkì ìjọ ọlọ́bẹ̀rẹ̀ sí sàlàyé pé Lailatul Qadr khairun min alf shahr òru kan ní tó yẹ kó lóore ju ẹgbẹ̀rún òru lọ ẹgbẹ̀rún oṣù lọ ní dáadáa tó wà nínú òru kan yìí ó lérè ju ẹgbẹ̀rún oṣù lọ nígbàtà bá ti kàkúlétì ẹ̀ta wọ́n sí láwọn pé ẹgbẹ̀rún oṣù kí ló ṣe dédé wọ́n ló ṣe dédé 83 years 4 months òru kan péré tí wọ́n ti ṣe olóre ó wá ju gbogbo tí yẹn fi 83 years 4 months ṣe lọ ìyẹn lọ yẹn fún ma sọ fún wa pé ó gbọ́n ànẹ́bì yìí ìtàbí jẹ́ aṣíwájú lọ́jọ́ gbíndẹ̀ alkiyama ni ẹni tọ́lọ̀ bá ní kó ṣiṣẹ́ lóru yìí tó bá bọ́lọ̀ ti fẹ́ mú tọ́lọ fún nílé ládáì tó tún dọdún mi ẹwà kan pọ̀ ìjọ tó bá lè láyé ní tó ń ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ ìkú oṣù mọ́tò òrù kan lásán ilé àwọn àlìúmọ̀ tó ti ṣíwájú wọn nírú ẹ̀ ìyẹn náà sọ pé ìjọ yìí ló dín gbẹ̀yìn ṣùgbọ́n ọ̀nà ẹ̀mọ̀ ọ̀nà àbújá tó tètè déwájú ọlọ́run tí ó tètè dóre tó pọ̀ ó pọ̀ ní ìsìláàmù ìjú lè mọ́lò jọ ẹgbùgbọ́n tí ó jẹ́ 100 years yẹn tí wọ́n bá yé òru kan lásán olífẹ́ rí gbogbo ẹlójọ́ kan kọwàá ti lọ́lá tó lè 50 years láyé rẹ̀ yàtọ̀ sáwẹ̀ tó tún gbà ọ yàtọ̀ sí inú ojúmọ́ tó ń kí ẹ̀nà fi ní ọmọ yìí ló dé gbẹ̀yìn ṣùgbọ́n tó bá dọ̀run àwọn náà wà níwájú torí páwọn ẹṣẹ́ díẹ̀ díẹ̀ tó lọ fún wọn pé wọ́n ti lédè bá ń ti lédè tó pọ̀ ó pọ̀ nù ìsìláàmù fẹ́ni tó bá mọ̀ ọlọ́wárí lóòrùn ìtàlẹ́sàlò lè ẹlẹ́kọ̀ọ́ mọ́ sọ̀kalẹ̀ tánà bá gbọ́mọ̀ pẹ́ mọ̀lẹ́ka ń sọ kalẹ̀ bí kan àpé ìkẹ́ẹ̀ṣẹ̀ lẹ́m̀bẹ̀ nínú òru tí mọ̀lẹ́ka máa ń sọ kalẹ̀ lọ́pọ̀ yanturu àró òfíyà àti Jibril nínú wọn tán sọ kalẹ̀ Lailatul Qadr wa nínú tó jọba yìí ní ọjọ́ àràfá ọdẹ́tàyìn bá alárafá tán fúnfún lọ́wọ́ mọ̀lẹ́ka ọmọ sọ̀kalẹ̀ tó bá gbọ́n mọ̀lẹ́ka ń sọ̀kalẹ̀ ìkẹ́ná ìgbàmí ìtẹ̀lẹ́ta bá ń ṣe nǹkan àwọn mọ̀lẹ́ta ma ń sọ̀kalẹ̀ olóòrẹ̀ gbogbo wọn ṣùgbọ́n yóò ma jẹ́ ààyè tó ma ń sọ̀kalẹ̀ sí àwọn ń jòkó ẹ̀kọ́ sí ìtọ́fẹ́ká ma ń lọ ibi tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn mọ̀lẹ́ka wọn bẹ̀rẹ̀ ẹmọ káàkiri ẹ̀yẹn ma sọ ìkẹkalẹ̀ fún wọn tó bá ti á di irú ti láìlátòlù kọdìrì wọn wà bá mú ọlọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pàtàkì òru yìí nínú súra mi ọlọ́ni fi yá yóò fọ́rọ̀kù kullu amrin hakim a ní gbogbo mọ́dé máa ń kọ́ ní tí ó ṣẹlẹ̀ sí ìyẹn lọ́dọọdún orí ní máa ń jẹ́ sáwọ́dá rẹ̀ pé àná àwọn tẹbí bọ́jẹ̀tì ọdọọdún pẹ̀lú ẹgbẹ́ bọ́jẹ̀tì tó wá alẹ́ sọ fún mẹ́rin bẹ̀ kan òru láìlátùlù kọ́dí ní ọmọ ìṣẹ́ tọ́dún kọ̀ọ̀kan iná pè ní àtẹ̀kìdérè lẹ́háúlé ìmọ̀ kádàrá nǹkan tọdọọdún ọlọ́bàá híyà òru kíni òru kẹni orú anú ni òru ọrẹ ni hátà mọ́tílà ìfàjẹ̀ òkè yóò wà máa rí mẹ́ yóò máa wà bẹ́ títí tí àlìfàjẹ̀ yóò fi yọ̀dá máa pẹ̀lú àsùbá àpẹtọ̀ ẹwà so nínú orí tó wà ní mẹ́wàá láti rọmọdán tó bẹ̀rẹ̀ pé gbogbo rọmọdán àánú bẹ̀ ìyẹn ni mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yìn orísẹ̀ ọlọ́run bá òru yìí ìjọ́ wo ni máa ń bọ́ sí gan ìjọ́ wo lòru Laylatul Qadr máa ń bọ́ sí ìjọ́ wo ilé ọlọ́run subhanahu wa ta'ala fi pamọ́ fún wa ìyẹn ló fi wọnú hadisi al-Imam Bukhari àti Muslim rahimahumullahu ta'ala kọlọ̀kọ́ wọ́n ni ànábì ní ìltẹ̀mìsó ha fìlà áṣìrìl àwáàkìrì mi ramadan ẹwà òru yìí ní mẹ́wàá gbẹ̀yìn ramadan wọ́n máa ń kéyàn ìltàmásà kó wá àìgbẹ̀gbẹ̀yìn èèyàn wọ́n pé ibi báyìí ní kiri ìta àfisíbì kan à ní ní kéyàn ìltàmásà yóò lọ mú bídí ẹ̀rí sí bọ̀ tí òru Lailatul Qadr Lailatul Qadr fìtá tí a ti tábùkọ́ ó wà ní hadith pé tó bá kú mẹ́sàn yẹn pé ó bá jẹ́ òru 21 wà fi sábà ti tábùkọ́ wà fi khamisa ti tábùkọ́ àtúnlẹ̀ tó yẹ òru 23 àti tó yẹ 25 wọ́n ti ààrẹ òru kan gbá wọn pàtó báyìí ìyẹn àwọn àfáà fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ àdéjì tó wà ó ní bí àwọn odd number orin ká mọ́ wa 21 23 25 27 ọ̀pọ̀lọpọ̀ àfá àgbàmọ́ wípé 27 ṣùgbọ́n gbogbo ẹ̀ ìgbìyànjú ni torí pé ànábà Muhammad sallallahu alaihi wa kò sọ pé ìjọ́ kan pàtó báyìí fẹ́ lọ sọ ọjọ́ tọ́jọ́ ìjẹ́ tọ́lọ̀ fi hàn bí lọ lọ́nà wá méjì tán ní asọ yẹnjú láàrin mọ́ ìgbà ìgbàgbà anẹ́bí ni ò já mọ́ ọlọ́ọ̀fẹ́ káàmọ́ tẹ́lẹ̀lẹ̀ anẹ́bí ilé ìgan lóore káàmọ́ mọ̀ péjọ́ kan báyìí kálébà àmọ́ fi gbogbo ọjọ́ ṣiṣẹ́ gbogbo tó tábá sẹ́nu rọmọdán gbogbo wa ṣùgbọ́n tó rù yẹ́kẹ̀ tó lékún ní èyàn wà mọ́ gbìyànjú gbogbo pé gbogbo olùṣẹ́ ọ̀sán pé òru mẹ́wàá náà gbogbo òru mẹ́wàá tí ó bá ti ti ṣe òní tí ó jẹ́ ìlànà tí ó yẹ kátọ̀ ẹ̀yẹn rúsí ọlọ́run bá oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ láwùjọ wa tí ń sì ń ṣẹlẹ̀ ṣùgbọ́n látara àgbọ́yé díẹ̀díẹ̀ tí ti ń wá fún kálukú ní ti ń dínkù òun náà ni káwọn èèyàn kan káwọn wá mú ìtọ́lọ̀ òru ìkẹ́wàá ní ìtàbẹ̀ fi sàǹfàní fúnra wọn lọ́nà wo àwọn èèyàn lè jẹ́ ìjọ wọ́n lè jẹ́ lè kéwú wọ́n lè jẹ́ mọ́ṣáláṣí wọ́n sì lè jẹ́ nǹkan mìíràn tó mọ̀ átẹ̀wé síta pé òru láìlátùlùkọ́dérò táwà mú ọjọ́ tí rọ̀mọ̀dọ́ bá di òru 23 ní àbọ̀rù 24 àbọ̀rù 25 pé ọjọ́ yẹn lọ́jọ́ láìlátùlùkọ́dérò ìtàrún jẹmọ́ ẹnìkan ò dálẹ́ látùlù kọ́ dírì ní tí wá nù báyìí kò ní yàtọ̀ sí ti àwọn ará àgẹ́dò tàrá àgẹ́dò ní yàtọ̀ sọ ẹgbẹ́dá òru tó bá ti fọ́ọ̀lù sí òru ẹ̀nẹ́ yẹ́ la àbá mi tẹ̀fi sọ pé ní òru yẹn gan kèéso òru kan pàtó pé ọgbọ̀n ọmọ jẹ́ 24 ọgbọ̀n ọmọ ìjọ mi àfáà mi sọ bá mi

sẹ́ńtáníkà fòrò sí kèsè báyìí ìyẹn náà ni ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ sàkíyèsí ara rẹ̀ nípa ìjọsìn yìí agbọ́ sàkíyèsí ara wa torí pé ní Lailatul Qadr kèsè occasion kèsè àṣe pàtí kèsè àjùmọ̀jọ́ṣe pé gbogbo ajá lọ kójọba torí pé bá Subhanahu wa òfijọ́ sí tíró bí ìbá pẹ́wájú wa kọjá àbá fún wa nílùú ìbá kámọ̀ ọ̀nà ẹ̀ torí pé lànà Muhammad sallallahu Alaihi wa alihi wa sallam ẹ̀yẹn rúsí ọlọ́wọ́ bá ya lórí ìjọsìn ní ní ìjọsìn tá ṣe bẹ́ẹ̀ ìjọsìn ń ṣe ẹ̀rí kátó bẹ̀rẹ̀ kátó múra sí kama kí kátó jẹ́ olékún kákí ń jẹmọ́ tó dání tí ó sì lè dákí fún ara rẹ̀ náà ni bákanáà ìka Kùránì wa agbìyànjú láwọn òru yìí ajẹ́ kó lékún kama ká bá ti mọ iye òru ohun lélẹ́ yìí kama ká ajẹ́ kó pọ̀ sí ọlẹ́wà ní ilé yìí ọ̀sìlẹ̀wà mọ́ṣáláṣí bákanáà nínú tí a ń ṣe ń gbà tàbí kó pọ̀ òun náà ni ká máa ṣe rántí ọlọ́run ká máa ṣe ọlọ́run ká máa ṣàdúà Aisha àwọn anẹ́bà Muhammad sọ̀rọ̀sọ́lá pé Lailatul Qadr kílẹ̀ ló dá kéèyàn máa wí kí ló dá kéèyàn máa sọ anẹ́bíwá kan pé ní kúlí ìyàwó Aisha sọ báyìí pé anni sọgbọ́n sọ pé ọlọ́run ọba ìnẹ́kà àfó ìwọ́lọ́bá tí ma ń sàmójúkò fún àwọn àṣìṣe táwọn èèyàn bá ṣe tó ṣípò láàfù ọ sì nífẹ̀ẹ́ kí ẹrù rẹ̀ náà ma sàmójúkò ọ nífẹ̀ẹ́ ni tí bá ma ń sàmójúkò fọmọ làkejì fàáfù á ní ọlọ́run sàmójúkò fún mi ìtànẹ́bì nínú inú àdúrà tó yẹ ká máa ṣe lóru yìí dáadáa ó ẹgbẹ́ tó bá ti ń dé òru 21 lọ irú àdúrà yìí kí kálukú akátọ́bọ̀ máa ṣe fáwọn àdúrà tá máa ṣe torí pé oṣù àforíjì ni oṣù àmójúkò ní yóò tá máa ṣe rí nígbàtá lè fi sọ fún yàwó Aisha àníbí òsọ pé máa ṣe mọ́kànlá máa ṣe 33 torí irú àwọn òkàbá àwọn àfà kan fẹ́ràn rẹ̀ tí ó tẹ́lẹ̀ àjọ ọ̀rẹ́ lójú ọdún gbogbo wà wà ló tẹ̀lé àwọn tó bá kún 33 wọ́n mọ́ lọ 111 tó bá kọ́ wá ní alẹ́ ní 313 irú ànẹ́bí ò sọ ìkàmọ́jẹ́kẹ́nìkan tẹ̀ ìtagbára ìbáká ní aláwọ̀mọ̀ ẹ̀nẹ́ka afú tó ṣípùlá afú afáfà ní ọtúnlẹ́mọ̀ sí nǹkan mí lọ́kọ́ tó rẹ́jẹ́ aláwọ̀mọ̀ ẹ̀nẹ́ka afú ìtọ́rọ̀bá ní ọṣẹ́ ní àtàwọn àdúrà mìíràn tí ó tó dá kí èèyàn mọ̀ sí so ẹni pé kó yàtọ̀ sí àwọn ìkẹta ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ẹnìkan wá ní afẹ́ṣe láti fi kówó jọ fún mọ́ṣáláṣí wa afẹ́ṣe láìlátùlù kọ́dìrì láti fi kówó jọ fún ilé ike wa àbíti láìlá tó láti fi kówó jọ mútọ̀ rí kọ wa àbẹ́gbẹ́ wa ìyẹn kọ̀ọ̀kọ̀ ìṣẹ́dù ìlànà kèése àyè pé ẹjá pẹ́ra kámọ pé sáàmà kámọ láǹkówó jọ lórí ẹ ètè bá nẹ́bí sì gbé lẹ́nu so gbogbo ẹnìkan kan tó bá pẹ̀lú kó wa mọ̀ lé láyé pẹ́ wípà pé bí ìrànà nígbà mọ̀sọ̀sọ́lá kò sì gbé kalẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa nínú rẹ̀ nú tó tó dá táàmà ṣe pẹ̀tẹ́lẹ̀ ìtọrẹ àtọ́tọrẹ ní òru yìí a ṣe dáadáa àtàwọn ìkàmí tí ó jẹ́ ọ̀nà tí a mọ̀ táàfi súnmọ́ lọ kí ọlọ́run sọ́nà wátàlá kí ó ṣe rọrùn fẹ́ nípa ọ̀kan wa الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ẹ̀yìn ẹ̀rùsìn ọlọ́run mẹ́wàá gbẹ̀yìn Ramadan yìí ẹ kí a mọ̀ pàtàkì ẹ̀ ìpàtàkì ẹ̀ náà ni ó jẹ́ alẹ́ bàbára ẹ̀ ló jẹ́ alẹ́ ṣe àwọn ojúṣe tí ó yẹ ká ṣe bákan náà àwọn ìjọsìn tí a ń ṣe lọ ló jẹ́ kí a tún lè ṣe àlékún ẹ̀ ẹgbàlọ́gbà kágbéyànjú láti sinú ọba subhanahu wa ta'ala torí pé ní ànábì Muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan ó ṣe àmì àmì àmì lẹ́mẹ̀ta àwọn sàábà wa súnmọ́ ànábì arítẹ́ẹ̀sàmì arítẹ́ẹ̀sàmì kí ló dé ẹnà pé bánàbí bá ń ṣe báun wọ́n yá pé Jibril ti bí ànẹ́bí ànẹ́bí wá sàlàyé fún pé yí tó fa àmì ní pé jìbìrí lọ àpùn ó sì sọ nǹkan mẹ́ta kan nítorí ẹ̀mọ̀ fi sàmì nínú rẹ̀ ni pé ẹni tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí yẹ wà láyé tọ́fi wá rí ọ̀nà ọlọ́run lára wọn pé ọlọ́run jìbìrí ní ọlọ́run náà fi mú ẹni bẹ́ẹ̀ gólẹ̀ kọ́lọ̀n fi mú ẹni bẹ́ẹ̀ wọ́n dárúkọ mi ànẹ́bì lọ́dọ̀ rẹ̀ tí ó tẹ̀wà lè ṣe tọrọ kẹ́ àti jẹun pé kọ́lọ̀kún wọn fìyà jẹ́ ó ní mo sàmì sí yóò náà ẹwà rẹ̀lẹ̀ kẹta ní pé ẹni tí rọmọdán bá láyé tó ti gbogbo orí tó wà mẹ́yìn rọmọdán wá fi lọ kò wá rí iṣẹ́ tí ó fi rí yọnú ọlọ́run kọ́lọ̀kún jẹ ní ẹ̀yà ànẹ́bì ní ọ̀rọ̀ rẹ̀ tó sàmì fún tó kọ́ opportunity ló wèsì ó ní ló fi sàmì ẹlẹ́kẹta tó kọ́ ọlọ́run ọba kí a túbọ̀ gbìyànjú láti tẹ̀síwájú bí súnmọ́ lọ́run ẹ̀yẹn rúsẹ̀ ọlọ́run a ní mẹ́wàá gbẹ̀yìn ó pàtàkì àtàláwọn iṣẹ́ tí a ń ṣe tẹ́lẹ̀ náà ní kátún lékún èyí tó wá tó jẹ́ èyí tí ó jẹ́ iṣẹ́ míì tó yẹ pé inú mẹ́wàá ń wá ọ̀nà ni ìkójọ sí ilé ọdún wa ìkójọ sí mọ́ṣálásí ìkójọ sí mọ́ṣálásí lùsúmùl mọ́dà almasjid kádó sí mọ́ṣálásí tọ́ àtàlélà tó ayẹ́gbẹ́ ìkójọ wa àfẹ́ sílọ́ ní o ẹlòmídẹ̀bárí kó wá mọ́ṣálásí kó pẹ́ ẹgbọ̀gá agbájámọ̀ kẹ mọ́ṣálásí ló ń tẹ́bá ara wo ẹgbẹ́ báyìí ó wá chájì ni ìkójọ ti mọ́sálásí sáàjì tí ẹlòmí ha mọ́sálásí ó yá afẹ́fẹ́ ẹ̀bẹ̀ tútù jẹ́ lọ sùn bẹ̀ inú fi wá ẹlẹ́ torí pé fẹ́ rẹ̀ ṣùgbọ́n ìkójọ pé gbogbo àti pé ọlọ́nà afẹ́fẹ́ sí kò ní ìdíkà fún wa tí ọlọ́run ṣe lófin nínú oṣù yìí apájúlọ ní mẹ́wàá mẹ́wàá gbẹ̀yìn ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an ọlọ́run wala tubashiruhun ẹ má sọ máa obìnrin wa antum aakifuna fil masajid nígbàtọ̀ ẹbá láti mọ́ sí àlẹ́ ìtìkáàfù a ní mọ́ṣálásí wo a ní yóò jẹ mọ́ṣálásí almasjidul jami' mọ́ṣálásí jimá àwọn láti náà tó wá tún lórí jọra wọn lọ aníbà muhammadu sallam nínú hadith tó ní láti káfà illa fil masajidi salafa a kò sí ìtìkáàfù àbí kó jẹ́ mọ́ṣálásí mẹ́ta àbí kó nígbà tọ́pọ̀lọpọ̀ àfá àgbé ọ̀rọ̀ yẹ wọ́n ní ìtìkáfù tánàbí sọ pé ìtìkáfù tó máa pé jù tó máa dájú ó jẹ́ mọ́ṣáláṣí mẹ́ta mọ́ṣáláṣí wọ́n lákọ́kọ́ al-masjid al-haram ó jẹ́ mọ́ṣáláṣí al-haram kàábà tó gbogbo àmà ilẹ̀ mara ẹ̀lùmí tẹ́gbẹ̀ omúra wọn sínú àwẹ̀ ẹgbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní ọmọrọ báyìí àwọn èèyàn tí ó múra wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé ọmọrọ ọdún àwẹ̀ ládà rẹ̀ tún ó tún ga alámi tó ti lọ tó ti dé ṣùgbọ́n mí gbé tí wọ́n sọ́wọ́ ọ̀parí kéèsì káfù lè bá tó bá wọn bẹ̀ bákan náà masjid ẹlẹ́ẹ̀kejì ni alimasjid nabawi mọ́ṣálásí ànábì ní madina àìtí káfù tó pinnu kéèyàn lọ Mọ̀dínà lẹ́yìn bá ti ó mọ́ra tán mọ́ká yọ́ ni kókó ń lọlú mẹ́wàá gbẹ̀yìn ní Mọ̀dínà ẹlẹ́ẹ̀kẹta Kudus ní Jerusalem ẹni pé ní mọ́sálásí ìmọ̀ fi ń káwálá nígbà táwọn Yẹ̀húdí bá ń pọn ọmọ ẹ̀rù gbogbo ẹ̀mí tọ́bá náà lọ Jerusalem tọ́bá tó dé ní Amẹ́ríkà mùsùlùmí látún bá ń bẹ ilẹ̀ Islamu náà níbẹ̀ gbà mọ́ alọ́wọ́ mọ́ṣálásí kẹta nìyẹn tí èyàn lè torí ẹ̀ pé òun lọ ìlú kúdùsù láti lọ ṣe itikaf kódà rán àbámẹ́ta tẹ̀ lórí pé kẹ̀kẹ́ itikaf bómi mọ́ tí ó bá jẹ́ mọ́ṣálásí mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n ètò orinlẹ̀ tó pọ̀lọpọ̀ àfáwà lórí ẹni gbogbo mọ́ṣálásí jùmọ̀ tàbátẹ̀ kí jùmọ̀ jímọ̀ sì tó bá jímọ̀ méjì ò bá tó bá ó kéré pátá ẹyọ fún tó bá ó lè gbọ́dọ̀ kí júmà torí ètè káàfù rí in ni kìí sọ́rọ̀ ẹ̀yìn pẹ̀pẹ́ tó tó àti ìsìwà gúngbà tàbá wà mọ́ṣẹ́ láti àtàrí ni kìí sọ́rọ̀ ẹ̀yìn mọ́ ká lọ kírun júmà ń kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ni èyí sì gbọ́dọ̀ jáde lọ gbọ́rọ̀ yẹn gbogbo bí ó bá ti lè ti káàbù pọ̀lú ní mẹ́jẹ́ láti tẹ́ kí júmà ìyẹn la fi ráwọn àfáàmì náà àfẹ́ẹ̀sìn ẹnu obìnrin lè ṣe ìtìkáàfù mọ́ṣálásí tí ìbá ṣe ìjúmà torí pé júmà ẹ̀ṣe ọ̀ràn èèyàn fóun tẹ́lẹ̀ ìbẹ̀lẹ̀ ti rí mistake ẹ̀rí pọ́rọ̀ ẹ̀tẹ̀rẹ́ tó ti bẹ́ẹ̀ kò fàyè kò dí ọ̀rọ̀ bá ti kí jẹmọ́ láti kí júmà ó gbé ilẹ̀ ibidẹ́ ti mọ aburú àwọn tó ń ṣe eh, yóò wà dúró síbẹ̀ èyí tó lọ ń pè kalẹ̀ rẹ̀ pé ibi táti mọ̀ rírun kí tó pé kákírùn ọ̀ràn yẹn kákíńjẹmọ́ tó tí ó lékè lọ́dọ̀ àbáyẹn pé ọ̀ràn yẹn ni bó láti wá tẹ́ra amóbìkì àwà láńsẹ́sì àní kí jímọ̀ àní kí jẹmọ́ a ní ẹ̀ṣẹ́ òwò yáléwà ogójì ọjọ́ tí èkù wà yáléwà ọjọ́ méje kódà ń gbómi ẹni kòkòrò lórí sánmà ibi tó kùnkùn bá wà ní ó lọ èyí tọ́lọ ń gbélẹ̀ bá pé àkójọ sáyẹ mọ́ṣálásí yóò jẹbi tàti máa rẹrùn jẹmá kí bákaná yóò jẹbi tí a ti rí jùmọ́ àti ẹ̀yẹ rúsẹ̀ ọlọ́ọ̀bá anúbà mọ́sálẹ́m àní òṣè ti káàfù gbogbo àwọn ọjọ́ tí ó lò kódà àwọn ìyàwó rẹ̀ náà sí ilé ní pẹ̀lú ni bábá sí ìtìkáàfù kálá níyàn tó àníyàn kíni àníyàn bá wá fẹ́ sílọ́n àníyàn bá wá fẹ́ sin lọ́n ni ìrìpá ní àgbogbo wa ẹwà kójú mọ́ sí láti máa ráwọn ọ̀rẹ́ mi tàti rí láti pẹ́ pẹ́lẹ̀ tí ó bèèrè pé lágbọ́já níbo ni wọ́n fẹ́ lọ alẹ́bà pàdé mẹ́ kó jẹ́ pà níyàn pàfẹ́ sin lọ ọlọ́ni innamal a'malu binniyat gbogbo tí ó tábá ṣe ìtàfi sẹ́yìn lẹ́sàn òun náà ni àníyàn tí ẹ̀dùbá wọlé ìtìkáfù kèye jáde wọ́rọ̀ níbẹ̀ o lè wà ní físínítì ibẹ̀ o ìwọ́n kọ́kà lọ fọ́rọ̀ tí ò nídìí ọba ẹ̀tọ́ lè mọ́ jáde o ní pé tó bá lè sí kọ̀dọ́ ò lè hájà pé fẹ́ lọ sí gá ó fẹ́ lọ yàgbẹ́ wọ́n mọ́ mọ̀ láti fẹ́ kó àpàdé ọ̀rẹ́ rẹ̀ kọ́ àwọn tẹ́ fẹ́ kọ́ sáìsì mi lórí kan ní tó mú jáde náà ni ó ṣe yóò ti mọ́ sí kíní yóò mọ̀ bọ̀ ààrẹ yẹn padà àbí tí ó jẹ́ lọ wá fún ara rẹ̀ bí a kò sún jẹ ń bẹ̀ ọlọ́ra oúnjẹ ó sì padà sí ayẹyẹ a ní kò lè gbogbo àwọn nǹkan yìí náà ni òun ò lè ṣe lọ́kùnrin ti lè ṣe itikaf obìnrin náà ti lè ṣe ṣùgbọ́n obìnrin tó ṣe itikaf kò gbọdọ̀ ní ẹ̀jẹ̀ bímọ lára àbí ẹ̀jẹ̀ haidọ̀ èyàn ló fà tóbìnrin bá ń ṣe haidọ̀ ibi tí itikaf ẹ̀bọ́nà ṣe ibi tọ́nà ní torí bí alẹ́ ìtìkáàfù tá ń sọ yìí a ní alẹ́ ìtìkáàfù lìkámẹ́l àti ní ẹni èyí tó pé bóyá pé èyí tó kéré ìtìkáàfù ní jọkan ọlẹ́sẹ̀ ìtìkáàfù jọkan ọ̀sán kan òru kan ní mọ́ṣáláṣí ọbẹ̀ láti gbẹ́ngbà tó mọ́gírí tó ọwádún mọ́ṣáláṣí tí tó rú jọkan ìfiwọ̀ ọ̀sẹ̀ ìtìkáàfù jọkan jọ méjì jọ mẹ́ta tó yẹn bá lágbára ẹ̀tọ́ bá ti rẹ̀ tó pé láti on 21 látòrú 21 afẹ́kó débẹ̀ irú nǹkan tó jẹ́ òru 21 ọjọ́ táyọ bá dé 20 tó bá jẹ bí ọ̀sẹ̀ báyìí kọlẹ̀ ti débẹ̀ kí òru yẹ bẹ̀rẹ̀ bá ń bẹ̀ láfẹ́ so téèyàn bá jáde ẹlòmí lè ṣe ìyẹjọ́ tó bá wù ṣùgbọ́n ètò pé ní pé ó ṣe ìjọ tí a bá rí pé wọ́n rósù o àbí wọn àrósù aka àwẹ̀ pé 30 tó bá kà pé 30 ó lè jáde kó ń bẹ̀ lálẹ́ ẹjọ́ ẹni tó tó wá pé jù ní pé kó tó mọ́ jáde kó jẹ́ pé ọjọ́ ọdún ó dé bá ibẹ̀ ní ọmọ ìgbàlọ ìdí ìdí ìdí tẹ mọ̀ ìgbàlọ ilé ilé nínú àwọn nǹkan tí ó bá mú nítorí kíní torí pé kálẹ̀ bá rí bá dáṣe láti pè náà ìwọ́tọ̀ wà nílé náà gbogbo dáṣe ní wọ́n náà lè ṣe so kásàrí pé a ti ṣe a ṣe kò ń gẹ àǹkan náà ọ̀tọ̀ wà ń bí kàtàrí gbogbo wá ń ṣe bá dà gbogbo bí ta bá wà ètò ìtẹ́ mọ́sálásí ẹni ṣe tẹ́ lé ní pẹ́ẹ̀ pé ní àwọn àsìkò yẹn láàmà fi wọ́n fíìmù àwọn kankan náà wọ́n ti tẹ́ pé ní àníyàn ẹ̀sìn kọ́lẹ̀ lómi fi ṣe àníyàn pé ọ̀rọ̀ ayé ni ẹwà rọ́pọ̀lọpọ̀ nǹkan lóru wọn náà ń jẹ́bùn ibi tẹ́lẹ̀ mi ó tọ́ ti fìdí lámọ́ gọ́ ìmínà fẹ́ jẹ ìmínà fẹ́ jẹ ìmọ̀ ẹ̀sìn gan-an kí àtọ́ni ẹmọ kánà sí ní tó wà lẹ́kọ̀ọ́ ju yìí lọ ìfẹ́lẹ̀ mọ́ lọ gbogbo orú ẹ̀sí ní ẹ̀wọ̀n tó bá jẹ́ sáàrí àbí ìmìnàfẹ́ jẹ́bù ní mọ́kànlú alágbọ́já àmà ó wíwà pé fún ní kíníkà pẹ́ẹ̀dẹ̀ àsìkò ìjọsìn ní ẹ̀tẹ́gbẹ̀ẹ́lẹ̀ kọlọ́bà kọmọ́sà bá mọ́ sún ẹlẹ́sàn wọ́n yẹ káwọn bá wòye sí díẹ̀ díẹ̀ tó tọ́pọ̀lọpọ̀ bá fi sínú àáfíjọ sílẹ̀ àìbẹ̀kọ́ pàápàá jùlọ ìrídẹ́ pé tí ò tẹ̀ àádà ló ń social media wà pé social media yóò mọ́ gbé káàkiri ní ọba ní ìṣẹ́jú márùn lọ́nà mẹ́ yóò sọ di wákàtí kan mọ́ lọ́tọ̀ bá rọra èyí tẹ̀rí gbogbo àsìkò rẹ̀ ṣe kí ní ìlọ́nà ìgbésí ayé ó ti di òmùmù ìbáléwá kò escape ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àǹfààní ẹ̀gẹ́ ibi tán gbé social media lọ́ti rí wà tí lọ́ti ní kẹrin àti ìwò tó nínú aṣẹ́ dáadáa tàbí lẹ́ni ká tó gbọ́ wà sí náà ṣùgbọ́n ká má jẹ́ kí àwọn nǹkan tí ó ṣàǹfààní kó wá gba gbogbo ẹ̀ wa àǹfààní ibẹ̀ ní káwà lò so eléyìí nínú àkíyèsí tí ó yẹ kí àtúnṣe bákanáà kákọfẹ́ ìbẹ̀lọ́n púpọ̀ torí pé àwọn àsìkò yí àwọn àsìkò gbàdúrà ní ìkàlùkù a ṣe rí ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ìkàlùkù nù mọ́ jọ́jà rẹ̀ kódà àwọn tán ṣe wọ́n ràn wọ́n tó bá wọn bí táyẹ̀ tí mọ́ tí ó rí páwọn ọlọ́tí gan ń tara pàràgbẹ́ àwọn rí ìyẹ̀mọ́ lásìkò yìí ó fà wọn tán pátápátá ṣùgbọ́n fà nítorí kí ètò pé rọ̀mọ̀dán ń sún àwọn èèyàn mọ́lọ̀ pàtí wọ́n náà kọ́ ń sún mọ́lọ̀ ètò dáadù ní pé kéèyàn kún fà foríjì kọmọ wá foríjì ètò dáadù ní pé kéèyàn kún fún ìmọ̀ ṣàdúà ìmọ̀ ṣàdúà bákanáà ìmọ̀ gbọ́wà sí ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run torí pé alkùrán oṣù rẹ̀ láwàáyé bọ́ọ̀tí ń kàm tó dá náà ní pé ikọ̀ tó mọ́ lọ bọ́tẹ̀ sí ọba tó ń gọ́ ọtúnmọ̀ pọ̀túnmọ̀ tó ń ká ọtúnmọ̀ òfin ọlọ́ ní àtàrà rẹ̀ so kárí Ramadan ní opportunity kámàrí ní oṣùgbà ìyàyíwá kọ kámàrí pé ah, hmm, ah, oṣù ìyá ni hmm, oṣù kẹni ìlànà ẹni ọlọ́rin ibẹ̀ kó lọ mọ́ ẹlòmí

wọ́n pẹ́ á àṣẹ òfin ọlọ́run lágbàáyé tó lọ́n fẹ́ ká tó mú nínú òfin pé làálà fún tàtàkù kálẹ́bà páyọ ọlọ́run ó rẹ̀ tí ń ṣẹ̀ tẹ́lẹ̀ orí nǹkan ẹ̀ṣẹ̀ ẹ̀bà sábà náwọ̀ rẹ̀ jẹ́ onínú òun àwẹ̀láwà ẹmàrà àwọn ọmọ tàyẹ náà àwọn ọmọ ọgọ́ àgbàwẹ̀ lọ́wọ́ kátó alọ́gbẹ́ tó jẹ́ ní erí so nǹkan tọ́nà fẹ́ káàrí náà kéyàn súnmọ́nà kó ti ẹ̀júra rẹ̀ ẹlẹ̀ fòfin ọlọ́ ẹni tó bá jura ẹlẹ̀ fòfin ọlọ́ jẹ́ mọ́ súnmọ́nà sí ni yẹn lónà ìgbókùpá àárín wọn àtọ́lọ́ kó tọrọ nǹkan tí ó bá fẹ́ kọ́lọ̀mà subhanahu wa ta'ala kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kí ó dúró tì wá kí ó gba àwọn iṣẹ́ ìjọsìn wa kó gbà lọ́wọ́ wa iṣẹ́ ìjọsìn wa táà ń ṣe lọ́sàn lóru kọ́lọ̀ kó gbà àwọn kankan wa máa ń bàjẹ́ kọ́lọ́mọ̀jẹ̀ kó ráì láì tara wa ara tí máa ń ba gbogbo jọ jẹ́ kò tó máa máa bá ṣe ìṣẹ́sí àyó bá tẹ́rẹ jẹ́ nì pẹ̀lú pé ọdún mú nǹkan mí ìmọ̀tọ̀lọ́un ọlọ́run nígbà bákanáà ara tó tó lè bá jẹ́ oní ẹnikẹ́yàn máa tó dá àwọn àkà àdádálẹ̀ tí ò sínú ẹ̀sìn kó mọ̀ fi sínú ìjọsìn yẹn ìyẹn la ọ̀rọ̀ lálátọ̀lù kọ́ díkítà ń sọ lẹ́ẹ̀kan ẹ̀wọ̀n bí ládá ti pọ̀ ń bẹ̀ tó tó ẹ̀ká sí bọ́nà ti fẹ́ àwa lọ sọ́dọ̀dé àwa ń jó àwọn ti gbogbo ẹ̀ àwa irú yẹn bí ládáṣe ó lè bá jẹ́ ẹlòmínà ní ẹ ṣẹ̀bí òru yẹn ní kàkàkùrá ìkàkùrá ṣẹ̀bí inú prógámù yẹn àkàkùrá níbẹ̀ ṣẹ́bí kùrá ní pẹ́sẹ̀ wá kanú kùrá ní sẹ́ ìpalága ìjòkó tí ń kálukú fowó níra lórí mẹ́rùkọ́ ẹbí akókòójọ náà ní ẹ̀sìn ní akókòójọ lùkó nílànà ìbá lè ń gbà sí gbogbo nǹkan wọ̀nyí ni ẹ jẹ́ ká kíyèsí so àwọn nǹkan tó lè bá jẹ́ káyà kí ajínà sí fọ́nà bàṣùwánà wátàlá kí ó gbà àwọn ìjọsìn wa lọ́wọ́ ọjọ́ ní sẹ́nìkọ̀ọ̀kan wa

so káwa náà wà náà tí tí a jẹ́ ọmọlúwàbí nínú Ramadan yìí kọ́nà kó gbáǹjọ sí fún wa kí ó jẹ́ kí a sọ pọ̀lọpọ̀ láyé wa sallallahu wa sallama ala